نبينا محمد وعلى آله وصحبه وسلم أدعوكم فون ولون أترى لكم إكياتي فون ونبي محمد صلى الله تعالى عليه وسلم أكيب وواتي عن بوابكم السلام عليكم ورحمة الله وبركاته أني أنا أباني سوى النبي إبراهيم عليه وعلى نبينا الصلاة والسلام Ànábì ọlọ́run ọba àgbà tí ń jẹ́ bàbá ńlá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ọba àlèkè ọlá. Ànábì ọlọ́run ọba tí ẹ̀kọ́ pọ̀ lára wọn débi pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ kí wọ́n kọ́ ẹ̀kọ́ lára wọn. Ànábì ọlọ́run ọba àlèkè ọlá tí wọ́n ń jẹ́ àyíwọ́ ọlọ́run ọba àlòkè ọlá débi pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé bọ́lá ń ṣe mú ànábì yìí láyò náà ni ọlọ́run mú òun ní ayò. إن الله اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا lọ́lọ́wọ́ bá ẹ̀lẹ́kẹ́ ọláìmú ìmì Muhammad ní ọ̀rẹ́ ayé ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ti mú Ibrahim alayhi salamu ní ọ̀rẹ́ ayé ọlọ́run anábọ̀ Ibrahim alayhi salam ìròyìn tààrí fún wọn lánàá ànàbí yulẹ́bí wá fà ànábì ọlọ́run tọ́lọ́wọ́n bá ní kí wọ́n yege gbogbo òdẹ́wọ̀ ọlọ́run bá lé wọn lórí ó ní ìdí kí ẹ̀kọ́ èyí tó pọ̀ kí olùpèpè tí ọ̀nà ọlọ́run bá lè kí ọlá kí ó kọ́ lára bàbá ńlá yìí ní pàtàkì jùlọ fi màjálì da'wati ila tawhidi wa nabdhi shirki. lágbọ́nrin pé a ti ẹ̀fẹ́ pé ẹ̀dá sí ti ń jẹ́ ìsìn Allah nìkan ìnífẹ̀ẹ́ Allah nìkan ìdájú ìjọsìn wa kọ Allah ìdájú títẹ̀lé wa kọ òjíṣẹ́ ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam nìkan. ẹ̀kọ́ ńlá pọ̀ tí a fẹ́ kọ́ lára alágbọ̀ Ibrahim alayhi salam. olófà la fi màámà pé bó tiẹ̀ jẹ́ wípé oṣù kan gan láyé fi kánábà mọ̀dọ́ọ̀nù yìí tí à ń bẹ̀ ń bẹ̀ yìí síra nàbí yìí Ibrahim alayhi salamu nìkan là á fi ṣàlàyé fún wa wàlọ́hì àní sọ́tàn torí pé àyè tó pọ̀ ò àti lè láǹfààní àti mú ẹ̀kọ́ tó pọ̀ ní àná ṣàlàyé fún wa ta ni anábìwá Ibrahim alayhi àwùjọ wo ni wọ́n ti dìde kí làwọn ìpìlẹ̀ tí wọ́n pe àwọn èèyàn sí kí làwọn tí ó lékè jù nínú àwọn pípe àwọn èèyàn tí wọ́n pe àwọn ènìyàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn areas èyí tí a fi ṣàlàyé fún wọn lánàá nípa nẹ́bọ̀ Ibrahim alayhi salam àní òní insha Allah a tún máa tẹ̀síwájú fil kalami inda àwàtì sayyidina Ibrahim alayhi salam nípa ṣíṣàlàyé fún wa pípèpè sọ́lọ́hún èyí tí anábọ̀ Ibrahim alayhi salam kú sọ́lọ́hún àríkàlá. alákọ̀ọ́kọ́ marahilu da'awati nabiyyi Ibrahim alayhi salam. ó láwọn pé ìpele ìpele tí a lè pín dáhàwà anábọ̀ Ibrahim alayhi salam sí. min haythu asnafu mad'uwihi àwọn ìran àwọn èèyàn tí Ibrahim alayhi tí wọ́n pè àti methodology tí wọ́n ń lò pẹ̀lú ìran kọ̀ọ̀kan nítorí pé gbogbo àwọn ìran èèyàn tí àwọn olùmọ̀ kó ìpèpè anábọ̀ Ibrahim alayhisalamu sí lábẹ́ yìí gbogbo dáhìá kọ̀ọ̀kan náà ló lè pàdé ara rẹ̀ ní ipò kan tí ìran àwọn tó fẹ́ pè sọ́nà ọlọ́run ọba àríkè ọlọ́run kó àwọn ìran èèyàn sí ló pọ̀ sínú. àwọn fẹ́ múlẹ̀ kọ̀ọ̀kan sínfù kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan nínú àwọn ìran ẹni ànábọ̀ Ibrahim alayhi salam tí wọ́n pè káwá wo kí ni ọ̀nà tí wọ́n fi pè wọ́n kí la fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. mina sunafi madu الصنف الأول من أصناف مدعوي إبراهيم عليه السلام يعققني دعوة إبراهيم عليه السلام لأهله yìí أسرته خاصة أباء bí Ibrahim alayhi salam bí wọ́n ṣe pé àwọn mọ̀lẹ́bí ẹgbẹ́ bíi pé àwọn anábì ọlọ́wọ́n bá àlékè ọlá tí anábì náà ń bẹ́ nù wọn nítorí ọlọ́wọ́n bá àlékè ọlá fi kọ́ wọn ni pé tẹ́ ẹ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa pèpè wọ́n ẹ̀ rírun àṣírò tẹ̀kẹ́lá ọkọ̀ bíi àwọn tó súnmọ́ yẹn ni torí pé pípéyàn sí ojú ọ̀nà ọlọ́run oore ni tí yẹn bá sì wá lóore lọ́wọ́ tí a fẹ́ wá ta orí sọ́ọ̀rẹ́ tí a fẹ́ ta àwọn èèyàn lọ́ọ̀rẹ́ orí anta tabda bil aqrab ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó súnmọ́ ni nítorí náà dáhìá ẹni tí ó kọ́kọ́ gbọ́dọ̀ fi orí ìpèpè sọ́nà ọlọ́run rẹ̀ lọ ní afradu ahlihi wa usrati àwọn tí wọ́n súnmọ́ jù àwọn yóò gangan ni ó kàn á jù kó pè wá ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum mùmí ní ọlọ́run ní ẹ sọ́ra yín ẹ wá kọ́kọ́ sọ àwọn tí wọ́n súnmọ́ ayé. Ibrahim aleyhisselam àwọn náà bẹ̀rẹ̀ dáhùn àwọn pẹ̀lú pé wọ́n pe àwọn mọ̀lẹ́bí wọn. àwọn ayé àpòrò náà Al-Qur'an Karim tí ọlọ́run fi ṣàlàyé bóun ní Ibrahim aleyhisselam tí wọ́n ṣe pe àwọn mọ̀lẹ́bí wọn. ṣùgbọ́n àyà tá a jọ ká wọ́n dàgbà bá mú kó wà ní lọ́wọ́ ẹja máa wò kájọ máa fi ọkàn tẹ̀lé lọ. tàwọn Suratu Maryam bọ́lá wọn bá ṣe rìpọ́ọ̀tù bí Ibrahim aleyhisselam bí ó ṣe pè bàbá wọn káwa náà ẹnikẹ́ni tó ní náà bá fẹ́ gbé dáhùn rẹ̀ látòrí bàbá rẹ̀ ọ̀nà yìí lọ lè dà kódà bí ọba gbarú ọ̀nà yìí tọ́lọ́ bá kádàrà wípé bàbá àbí màlẹ́bí rẹ̀ ò ní gbọ́ ẹ̀ǹtẹ̀mẹ̀ àdúró ọtí jẹ́ni tó ní excuse mọ̀sílẹ́mù wọ̀dà tí wọ́n náà gbà fi pé bàbá rẹ̀ sọ́nà téèyàn tí ò fẹ́ gbà á lè tara rẹ̀ gbà ní ọ̀pọ̀lọpọ̀ lónìí ní ń pe àwọn tó súnmọ́ lóòótọ́ láti wá wọ ọ̀nà ọ̀la nígbà tó rí pé wọn ò wọnú mọ́tò yẹn ṣùgbọ́n bí ṣe ń pè wọ́n sínú mọ́tò ọ̀la kì í ṣe ọ̀nà táwọn ànábì ọlọ́run àbáwọn tí wọ́n tẹ̀lé wọn fi ń tòkè síbẹ̀. táwọn sọ́tò náà yam ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ nínú láti àyà forty one tá a kà fún wa dé àyà forty eight. ọlọ́run bá ní wadhkur fil kitabi Ibrahim ṣàlàyé fún wa kàgbé fún wa ìtàn nípa anábíwá Ibrahim alayhi salam lẹ́gbọ̀ọ́ Ibrahim yìí ka ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìtàn rẹ̀ fún àwọn èèyàn Ibrahim rẹ̀ pé nígbà tó bẹ̀rẹ̀ innahu kana siddiqan nabiyya anábì ọlọ́run ni tó dépò olódodo olododo ọlọ́run bá àdékẹ́ ọlá fi ìránṣẹ́ ọlọ́run ránṣẹ́ kó wá jíṣẹ́ rí pé kó wá fi ti ń jẹ́ ìránṣẹ́ ọlọ́run jẹ́ fáwọn èèyàn bí Ibrahim alayhi salam sì jẹ́ nìyẹn. wọ́n ti wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ẹni bí tá à lọ nìyẹn o ìkọ́ọ̀lẹ́ lí àbí ìhe orí fún bàbá rẹ̀ yẹn wọ́n bá dé àbí ahàlẹ́yìn bá dé àbí dáhàwá ti àbí ìhe ó lọ bá bàbá rẹ̀ ó ní yà ábàtì bàbá mi kò ní bàbá bàbá mi ó wà dọ́fà al-ubuwata ila nafsi bàbá bàbá tèmi àdà sí naw'un min ash-shafaqa wal-hanan ìtumọ̀ rẹ̀ ni pé ìfi ìfẹ́ hàn ìfi ìṣàánú hàn làánà dàáyà ẹ bá yẹ sọ fún wa níjẹ ẹ̀rin wípé dàáyà gbọ́dọ̀ láàánú àwọn tí ń pè yá abàtì bàbá mi ನಿಮ್ಮ ntẹ ìjọsìn fún bí ẹ bá tiẹ̀ fẹ́ pé olùjọsìn fún kẹfẹ́ à yẹn wá ń bẹ nù náírà yẹn wá ń bẹ nù ṣòro àwa ní bùkátà sí kápẹ́ ni àwọn gidi gbogbo ayé jọsìn pé wá là mí kò nù ṣòro dáàbì mi ń tẹ́ ò lè gbọ́ yìí kò ń pè ẹ bá pariwo inú kan máa wò yín náà níbi sùgìdì ẹ̀yin lẹ́wọ̀ bíi pé ń gbọ́yán kò gbọ́yìn dájú ó sì jẹ́ pé mú yín bẹ́sẹ̀ wá nílà káàdì dáàdì ẹ̀sìn rẹ̀ gbọ́ngàn dáàdì mi dáàdì rí àbàtì dáàdì mi lèmọ̀tà àgbòdù máa là yàtúmọ̀ ó sì jẹ́ pé tí ò lè gbọ́ lẹ̀ ń sìn dáàdì mi kì í ṣe pé kò lè gbọ́ nìkan dáàdì mi wọ̀lẹ́ àyùbò síbi ẹ̀yin náà gbé ojú síbẹ̀ kò lójú rí náà ẹ̀yin kà gún ẹ̀rọ bíi pé ń rí náà dáàdì mi kò rí náà dádì mi tó wá jẹ́ wípé adúrú yín dádì mi ẹ máa wá sin máa la yasma'u ní tí o lè gbọ́ ní tẹ̀ ń wí. wà láàrin ìbòsírò bẹ́ẹ̀ bá kó sínú kòtòkòrò yín dádì mi ẹ bá ń bẹ nínú ìnira kòrí yín dádì mi wà láyé ogun ní yánká. ṣé ìyá kìí ṣe pé kò lè rí yín àbí kò tiẹ̀ lè gbọ́ yín nìkan kọ́ dádì mi kódà kò sí àǹfààní kankan tó lè ṣe fún yín dádì ó sì wá jẹ́ pẹ́yìn ilẹ̀ máa wá sìn irú èdè báyìí ni Ibrahim alayhisalaam fi gbé dáhàwà lọ bá bàbá rẹ̀ fún ẹ̀nà bá gbèrú èdè báyìí fi gbé dáhàwà lọ bá dáàdì àti mẹ́mi rẹ̀ kọ́dà bí ò ní gbà ni ó fi àyè kanlẹ̀ lọ́kàn rẹ̀ pé yín kan gba fún ọ ní kò gbé ìbú wá dádì mi ẹ̀ gbádùn dádì mi ọ̀nà tẹ́ ń bẹ ọ̀nà àánú ni ẹ kú lórí ẹ̀ wọn náà bí wọn náà bá ń jẹ́ dádì èèyàn tọ́mọ rẹ̀ wá bọ́ báwọn èèyàn náà ni wọn lọ́ọ́ ń dá wa ní pé kì í sábà easy báwọn kéèyàn àgbà. Nàgbà Ibrahim Alayhisalam ó kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí fún dájì rẹ̀. Kò wá dákẹ́ ní ya abàtì dájì mi. Inni qad ja'ani minal ilmi ma lam ya'tika. Ẹ̀yin lẹ́ bí mi lóòótọ́, ọ̀la yìí náà lẹ́bẹ̀. Èmi náà sì ń fi ìjọ́ máa ń yan jàgbá yìí bí mi sáyé. Ọlọ́run fi ń ṣe sábàbí mi ni àdúrà yín náà sì ni pé kí ọmọ kó ju bàbá ọlọ́run ti wá ní kí n jù yín dádì mi nì ntẹ́yìn mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run nípa bóòó ló ṣe ká máa ẹ̀ka ló ṣe ká máa jọ́sì fún ọlọ́run ti fi mọ èmi ẹ̀wù ọ̀rọ̀ òní dádì mi aláìmọ̀ká ní èmi mo lọ́lé kéwù ẹ̀yìn òkéwù tí ẹ̀ẹ́lẹ̀ kàtíyà tí àyẹ̀lẹ̀ kàtíyà ẹ̀ ló fà kẹ́ máa ẹ̀kẹ́ máa ṣe bídíà kẹ́ máa bẹ́nu àánú kò kọ́dà yìí náà lẹ sọ àwọn olèké fún wa kọ́dà yìí lẹ máa ń ṣàdúrà kọ́dà ń jẹ́ kọ́ máa yẹn jì yín lọ àdúgbò wọn bàbá kọ́dà wọn ní ká ti wá máa wá yín ọjọ́ díẹ̀ lójú ayé yín náà wa lọ sí kálọ kálọ kéwú ẹni ẹ̀rọ kú sanwó àwa ti mọ inú tá a mọ̀ ni pé wọ́n ní dáàdi ọ́ni ń sìn kò dáa a ti kánú àdéhùn bẹ́ẹ̀ àyà kùránì ní bẹ́ẹ̀ ṣe máa ń sìn kọ́ ó dà bẹ́ẹ̀ rú ẹ̀ náà ni Ibrahim

Ya abati, dádì mi láti àbúdí ṣàìtàn mo rí i pé àwọn òṣìṣẹ́ ń sin èṣù ló gbé e fún yín ló sọ ọ́ di nǹkan tó dùn wọ́n sìn lójú yín dádì mi ẹ dákun mo fẹ́ bẹ̀rẹ̀ dádì mi èṣù ẹ má sin èṣù ẹgbẹ́ sùn rẹ̀ ọ̀dọ̀ ta yín lẹ́sù ọlọ́run ti wí fún wa nùkú wá ní pé ọ̀tá wa lẹ́sù a ti kà nù tẹ pé bàbá ńlá wa ádámà ń gbà ká ń bẹnu àlìjáná tẹ́lẹ̀tẹ́lẹ̀ èṣù ló lé wọn kú tó lé àwa náà kú zero èṣù mẹ́màá wá sìn dájú mi ẹ lè má mà pé ìwádìí èṣù ní yàwùrẹ́ èṣù ní èṣù lẹ́sìn yìí fọwọ́ jẹ́ dájú mi láti àbúdí ṣètọ́n ẹ dákun dájú mi má sìn èṣù náà inna ash-shaytana kana lir-rahmani asiya èṣù jẹ́ aláìgbọrọ̀ sọ́lọ́run ọba èmi àti yín kì í ṣe ọlọ́run ọba nìyẹn kana lir-rahmani ọlọ́run ọba tó ń ké èmi àti yín èṣù oníkẹ́ka tó ṣe fún yín o oníkẹ́ka tó ṣe fún mi dáàbì mi o èṣù tó wá jẹ́ ọ̀tá ọ̀rẹ́ yín ẹ má jẹ́ àmà símà ibrahim alayhi salam abu du'at imamul muwahhidin bí ṣe ń pe bàbá rẹ̀ lákọ̀ọ́kọ́ nìyẹn. Ibrahim ní dádì mi yá abàtì bàbá mi inni akhafu an yamassaka azabun minar rahman nítorí tí ẹ máa tún sọ látọ̀ sọ ní wípé ẹgbẹ́ bíi tí mo sọ fún yẹn lẹ́ẹ̀kan wípé mo ti ní mẹ́ta yẹn ò ní ẹ̀rù sì ń bà mí dádì mi ẹ bá bẹ̀rẹ̀ sí máa ṣe bẹ́ẹ̀ ní ń ṣe lọ yìí tẹ́ ń sin èṣù bẹ́ẹ̀ ní ń sin èṣù lọ yìí tẹ́ sin ọlọ́run ọba olùkẹ́yìn bẹ́ẹ̀ ti tí ì máa sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn dádì mi ẹ̀rù ń bà mí fún yín ẹ̀rù ń bà mí kí ìyá ọlọ́run tọ́lọ́run fi ṣèlérí ẹni ò bá sìn ẹ̀rù ń bà mí kó má kàn yín. tí ìyá ọlọ́run bá ti wá kàn yín jáde mi fọ̀tẹ̀kù náà lè ṣe ìtọ́ni wà níyà ẹ̀ ní láyé àti lè jọ́rìí ọlọ́run mọ́ ẹ̀ máa wá jọ́rìí oṣù ni kò sí òmíkẹ́ jọ́rìí oṣù dájú ìdájú mi kò òmíkẹ́ jẹ́ ọ̀rẹ́ oṣù. gbogbo wa àti tìbọ̀ ẹ̀ mú ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí pẹ̀lú ìfarabalẹ̀ yìí pẹ̀lú ìjẹ́kẹ̀mí tá à ń pè mọ̀ pé kìí ṣe wípé mo ní ìfẹ́ síra mi hàn lórí rẹ kọ́ àbí mo tí mo kàn níbi pé mo nífẹ̀ẹ́ pé bí mi ṣe mọ̀nà yìí bí mi ṣe rí oore yìí fẹ́kẹ́yìn náà lè rí náà ni o sì ń kà mí ẹrú ọkàn yẹn ẹ̀yin náà ẹ gbéra yín sí kò bàbá kan tó mọ kan tí ń jọmọ yín wá ṣe báyìí kó farú àgbàdúrà pálẹ̀ yìí pè yín ṣọ́ọ̀ṣì ọlọ́wà bàlẹ̀kẹ́ ọlá kódà bẹ́ẹ̀ bá tì í lè gbà ọ̀kàrí ọmọ mi èmi máa wò náà ni bàbá gidi original tọ́láwọn bá sì ní tọ́láwọn fẹ́ fi ìmọ̀nà kẹ́ tí ìyẹn bá tó bá rọ máa gidi bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí tó rò ń ṣe dá àbí ọmọ náà lọ lé kéwu ló wá dé láti lé kéwu ó lọ kéwu dé láti ní ìdìbò ẹ̀rọ mi lọ mo dúpẹ́ fún yín ẹ ṣeun ọlọ́wọ́ bá ń san ẹ̀sán dáadáa ogun tẹ ẹ̀ ná lórí mi ọlọ́wọ́ bò ní jẹ́ kẹ́ máa bó ó gba àwọn àdúrà báwọn tó wá ṣe é fún mo dáàdì mi àkọọ́lẹ̀ kan tí mo kọ́lẹ̀ nípa wípé àwọn bẹ́ẹ̀ ṣe níbẹ̀ ṣe ń jọ́jú fọlọ́wọ́ bá àlejò ọlá àgbà tí mo padà wá lọ kéwú tí wọ́n kọ́ wa ń tíra tí mo ra tíra mo wọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan méjì ń ṣe kò bá tọ́lọ́run dáàdì kí ẹ wá pìrìsẹ́ǹtì mi nǹkan báwọn ẹni tí yóò bá ní gbà àfihàn ọlọ́run bá ti kọ àìní rálìkì yá mà tọ́lọ́run kọ́ ọmọ bíi ti bíi ti bàbá Ibrahim alayhi salam nígbà tí Ibrahim alayhi salam tó pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ yìí báyìí fún bàbá rẹ̀ ẹjá wo èsì tí bàbá yìí fún Ibrahim alayisalaam qala ragibun anta an alihati ya Ibrahim ah Ibrahim ṣé ìkan òṣìọ́ ṣé ń tí mo torí ẹ̀ bí ọnu ṣé ń tí mo torí ẹ̀ náwó lé ọ lórí nu ẹ̀hẹ́ ọtí wá dẹ́gbà tábà yìí máa ń ṣẹlẹ̀ báyìí náà fáwọn bàbá mi ọmọ náà ó lo ogun tá a lò yìí kódà ni ó fẹ́ ẹ súnmọ́ bí Ibrahim alayisalaam náà ṣe lò kò gbó bàbá rẹ̀ lẹ́nu ọ̀nà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ náà ló ń nà gbìyànjú àti fi sọ sọ fẹ́ wá sọ pé dáwà bá àwọn àbá wa lórí òdá ni èsì bá ti ń sìn ká ló bí ààrẹ títí ká bí ààrẹ tó dáyé gan ni àyàwá ti ń sìn báyìí wọn láàmà ṣe má. irú èsì báwọn tí sábà máa ń wá láwùjọ àwọn èèyàn lónìí irú èsì náà ni Ibrahim alayisalaam gbà ní ọ̀dọ̀ bàbá rẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀rù wípé ká wá ní adúrú mi bí mo sọ wá dàgbà tó ká ní ìmẹ̀sìn ṣe láti yí ọdún tó ti tẹ́yìn káàdé ìgbà ẹ̀ mọ̀ kára mọ́tà àwọn abẹ́ ọmọ inú wọn lọ́wọ́dẹ̀ wọn máa kọ́ wa lẹ́sìn. àfọmọ yìí pọ́nlọ́wọ́ bá àlekí ọlá máa ń fi nǹkan àyè ń gà mí kẹ́ ní bá wù ní. ibrahim alayhi salam ní kọ́ọ̀dà rọ́ọ̀gì ibùn àìntà àìlíhà ti ya ibrahim ọmọ wa ọmọ wa fi báwa fi ń sin lọ́run lẹ́ni. ilẹ̀ mtẹ́ntẹ́lì tọ́ọ̀ bá gbé wá sí òsùn tọ́ọ̀ bá gbé sọ́hùn ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ilé ọkùnrin lé ọ̀sì wa ní padà sí skul ma ìfowó sí lówó òun lówó skul gbà lọ́sì bẹ́ẹ̀ sọ́nà tó wà sí àbí ẹ̀wá ní sẹ́wọ́ skul ẹ̀ má ilé náà máa ṣẹlẹ̀ ń gbà mí kí wọ́n náà bá ní bàbá tọ́lọ́ ń ṣe wá síbẹ̀ fún kí n pẹ́tì rẹ ìwọ kọ́là kọ́kọ́ ẹ wo bí bọ́yá mo ṣe pèsèǹtì ìpèpè sọ́nà ọlọ́run fún bàbá àkọ́kọ́ gbólóhùn bàbá ni pé àá Ibrahim ń tàn sọ ni wípé àwọn òmọ́ ọlọ́run sì máa rí àwọn òmẹ̀sí sì máa bá yà rí àrọ́ bíbo náà ń tẹ́ an alihati ya ibrahim ọfẹ lọ sí bàbá ọlọ́run dáwà ń sìn kí wọn tó dáyé ọ náà láti tọ owó ọ náà láti tọ ọ ní à owó jẹlá àbí náà láti jẹ láti rán lọ sùn láti fẹ yá ni wọn ní kò dùn mọ wọn sọ fún wọn náà kódà wọn tún lè má sọ ọ nìkan wọn tún tírẹtì bá wọn fi àjọ wọn tírẹtì ibrahim alayisala lẹ́yìn lẹmtẹntẹhi tó a bá gbẹnu sọhùn lẹ àrùn jùmọ nẹk ń lé ọlọkọ tọ́ọ̀ bá gbẹnu sọ ilé ọkọ̀ lé tọ́ọ̀ bá gbẹnu sọ èsì ní sanwó ilé rẹ má èyí ìwọ̀n ní kọ́ dákẹ́ ìbáyọ̀ bá ìsàlámù gbọ́gun tẹ́ẹ̀tì ní ọ̀dọ̀ bàbá rẹ̀ lẹ́yìn tẹ́ẹ̀tì àbá yọ̀ tún wá máa mọ̀ wípé ẹ̀ tí ẹ̀ fẹ́ rí ọmọ wà jókè ní ìmàlíyà kú ọ lẹ́kùn mi kí wọ́n díwọ̀n náà kú ní nítorí bọ́ọ̀kà ṣe wá àṣà àkọ́kọ́ bàbá rẹ̀ ẹ̀yìn ṣe àkọ́kọ́ wọ́n sá ní ìgbà ọdún kan yẹ kó lé ọ̀tún ní yé máa bẹ ọlọ́run kọ́lọ̀ ń fi ìdáyà kọ́lọ̀ ń fi mà wá. ẹ wò Ibrahim alayhi salam ẹ wò bí orí bàbá rẹ̀ ṣe dáhùn. títí wọn náà bá ní irú bàbá báyìí tó ṣe wá àti fún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ dáàbì mi á dídí àyè máa ṣe mẹ́lẹ́kùn lè ní súnà eléyìí eléyìí náà ti ṣírkù tàwọn ìdílé yìí tàbá àwọn afún wọn nígbà ọ̀tẹ́ tí mo tó lọ́wọ́ ní sanwó sùn má òun ní fọlọ́wọ́ jẹ́ má kọ́dà kí ni ìwọ náà máa ń ṣe àtàkì máa wọlé ẹ̀sùn ìlú ẹ̀sùnlẹ̀ ẹ̀kúlórí ẹ̀ tí wọ́n náà sílẹ̀ wọ́n sílẹ̀ tí Ibrahim wọ́n tẹ́tì lẹ̀kí sọ fẹ́ẹ́ fi ń tọ́ ń jọ́sìn fún tọ́ bá wa lé lórí ẹ̀ lẹ̀ tẹ́tì yẹn ti kúlẹ̀ ilẹ̀ ń tẹ́ntẹ́ tọ́ bá gbé e e ń tọ́ ń sọ ń jù sílẹ̀ làárọ̀ jù máa ń ná ọlọ́pàá tí wọ́n bàbá mi lè ní ìyẹn sí ẹ sì lọ mọ́ lọ́kà wá ẹ tí ọmọlé bàbá mi ti lọ fọ lọ́kà mú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ sí o pé ọmọ ọmọ rẹ̀ ò jáde rẹ̀ ọmọ kẹgbẹ́sìn tó dáa tí bàbá ọmọ kò náà ló dáadé ni bàbá sì lọ fọ lọ́kà mú bàbá mi ti màámà ó ti ní òun wèdúrọ̀ gbogbo tó ń ṣe fọ́ọ̀mà lórí dáadáa yìí òun wèdúrọ̀ òun ò ní ṣe máa ń pè pé máa wá pìrìsẹ́ǹtì ẹ̀sìn míì tí bàbá ò mọ̀ kó ń gan lè sin ọlọ́run dáadáa fún un ẹlẹ́ẹ̀kẹta bá tó wá ní ọ̀dà èyí tẹ̀ lọ́wọ́ agẹrun lé mọ́ ẹ̀dáàdì mẹ́tì ilé mi nítorí ìrìnsẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀ ni kódà yìnyín ò kí ń ṣe tuntun ọlọ́run fẹ́ fi tẹ́sí sí wọn náà fẹ́ sọ rẹ́dí àti sin lọ́rùn àbọ̀ kà fẹ́ ṣeré àhásìbà náṣu ẹ̀yọ̀tọ́kù ẹ̀yọ̀kúlù àmánà òun la yóò fẹ́ tó ń ah, jẹ́ wọ́n sì kọ́ là kọ́kọ́ wọ̀lọ́kọ̀dé fàtánà lẹ́rí ìnà ní ń kábílì yìí àwọn tó ṣáájú rẹ̀ tí wọ́n bá kílẹ̀mù táwọn ní máa ní àti ṣe fìtínà fún wọn. inú alùmọ́ràn ṣẹ́gun bíi pé máa kílẹ̀mù pé ẹ ní gbàgbọ́ wọlé máa yá àti kún ẹlùbẹ́ ẹ̀sẹ̀ àwọ̀dọ̀rọ̀ ẹ̀ tí rí ní ẹ̀ tí rí ní ti ń jẹ́ ìbànújẹ́ ọlọ́run ó fi ìbànújẹ́ Ibrahim alayhi salam the next response kí dáàdì mi salamu olùkọ́ ẹ̀ka salamu salamu na alayka ogun tẹ́ ẹ bá lè ṣe sí mi ní òní sọ̀sọ̀kúsọ ẹ fọkà balẹ̀ ìyẹn tí ó tẹnu mi jáde sí yín ìyẹn nígbàgbé pé bàbá rẹ̀ sì jẹ́ fún mi mo sì mọ̀ káláyè ní mọ̀nà náà níyìn o pé èébú ọ̀rọ̀ tí ò dá ọ̀rọ̀ tí àádá àbásọ́ máa nìkan ni tí àwọn àbáyẹ bá ń jẹ́ ṣékù ó wá jẹ́ oníbídíà ọ̀pẹ̀lú kan ní o gbogbo ibi oníbídíò ní kàrá máa ọ̀rọ̀ dáàdì mi o ààyè mi láwọn ni o dáàdì rẹ̀ ní ọ̀rọ̀ àwọn oníbídíà ni kòsìkòsìkòsìkò kò sì ní in tí ń jà pẹ̀lú dáàdì rẹ̀ fọ́nà mọ́sàn oníbídíà bàbá àti ẹ kò tó ẹlẹ́bọ bàbá gẹ́mi bàbá Ibrahim alayhi salam tó ń ti bẹ́ Ibrahim wípé salamun alayka yàní la yanaluka minni adha pẹ̀lú ògbó ọlọ́run in tí ó mú ọmọ rí bàbá fín láàrin ọmọ sí bàbá ìní jẹ́ kó tara àmì lọ́dọ̀ rẹ̀ mọ́tò ti bẹ́ẹ̀ náà sọ àṣìṣọ́rò fíego lákàbọ̀ bí ìyín máa tọrọ àforíjì fún kò tí màtí kò tọ́ ń gbà náà lọ́hùn kéèyàn tọrọ àforíjì fún kẹfẹ́ rí owó ìbọ̀yẹ̀ máa sọ́ra kí bàbá rẹ̀ kí owó náà inú àyà mi nígbà tí ìbọ̀yẹ̀ mú sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lọ́nu wàá gùn fíego àbí ìnàhùkáná nínú bàbá wọn ti sọnù ètò wọn tọrọ kọlọ ń bò forí jì ká lè mẹrú ìbànújẹ́ tí Ibrahim sì ń fi ìlìkà ah, àtúntà yà gbàfọlọ àbàlìkẹlá ẹni wọlé àtúkùn ní ìdáwọ́ wọn ibà àfò òwú mi kọ́ dójú tì mí lọ́jọ́ ìgbéyàndé kẹ́ni bàbá bàbá àyàmọ̀dà àwọn ẹni bẹ́ẹ̀ nù náà dáyà náà gbọdọ̀ máa banújẹ́ kí bò lẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ ni ìyàwó ni àwọn làkọ́kọ́ ẹni tá àkọ́kọ́ pè aláàtàwọn kejì kọ̀ǹpọ́sìtì ìpè yẹn orí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ mo sọ fún àwọn akẹ́kọ̀ọ́ àbùsàgò fèrò lákàrọ̀ bí. èèbọ̀ bẹ́lẹ̀ nǹkan ń foríjì ó bá foríjì ọ ìnà òkè ànábì àfihàn ọlọ́run bàbá tí ọba tí máa ń ká mi dáadáa yẹn rẹ̀. tọ́jú báyìí náà kọ́ ìbáramu wípé nígbà tí mo wá pè é tẹ̀ wá gbọ́ ìwọ náà lè pe bàbá gbogbo ń tọ́ gbà nígbìtọ́ nígbìyànjú ọgbẹ́ ọlọ́run ò ní kí bàbá gbọ́ náà ni ọlọ́run ò kọ́ ọmọ náà ọ̀bá yìí tí ò tí ì kú ọ́ sì máa bẹ̀rẹ̀ ọ̀ lọ́dọ̀ bá ti wá ní kó kú lórí ẹ̀kọ́ kádàrà tiẹ̀ nù ọ̀dọ́ tí ò bá ti wá sí ìkú tó lè wá fún ọ láwọn fílẹ́tì nìyẹn kò wúlò fún dáhàrà ẹ̀kọ́ tó máa bẹ pẹ̀lú ẹ̀ ìdólò òun lè lóko òdodo tó lò ọba làwọn adé kò ní lè ọba lè ńkọ́ dáhàrà àwọn òwà padà wá kú ọ̀ ní àwọn àmì ìwí fún ma torí ẹ̀ tí dáhàrà bá ti gba threat níbi títí ṣe dáhàrà tó sì mọ̀ pé threat yóò wà sọ́lídìí pé hmm, wọ́n lè mí ni òyìn máa ń sáko mẹ́rin torí Ibrahim ojú bàbá yìí pé wàá àtẹ̀sí ìlùkùn ẹ̀yìn wà fún ilẹ̀ ìfilẹ̀ méjì wọn ni Ibrahim ṣe wàá àtẹ̀sí ìlùkùn ìfẹ̀ gàgà lẹ́yìn ẹlẹ́bọ̀ yìí tẹ̀ ẹ̀sìn tọ́lọ́run ìyìn ní báyìí gbé náà torí tí wọ́n náà bá ní irú bàbá báwọn tí ọ̀sìn gbogbo ń tọ́lọ lágbára tí lẹ́gẹ́ ẹlẹ́bọ̀ ni kò fi kò tàbí lò sí lára rẹ̀ ọ̀dà ọkọ̀ wa bọ̀ mí ìfọ́sí ìjìrá ìjìrá Ibrahim àti sàlámù ọlọ́run ká níbi ṣe ìjírá kò ní Mẹ́kà lọ sí Màdínà nígbà táwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ká níbi náà ṣe wá àtúnfún ṣe wá àtúnwò gbà níbi fi wọ́n lẹ̀ lọ́sọ̀rọ̀ mi. bọ̀ẹ́ mo ní wàá àtẹ̀sílùkù ìwà fìyìnlẹ̀ kìí ṣèyìn nìkan ní ń filẹ̀ alẹ́ ẹ̀tìzárù lashkọ́s. ikú wọn fi ń tẹ̀ ń sìn bí ìṣe ní máa báyìí ń ṣe má náà mi ní báyìí ń tẹ̀ ń sìn ṣe má. wàá àtẹ̀sílùkù wà máa yà àbùdúnà min dúnillah ọmọ tẹ̀lé ọ̀rọ̀ nàmí ń dùn nílà àti ní tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́ bí yẹn ṣe ń bínú sẹ́yìn tí yẹn máa bá yẹn gbé wá náà ni mo fi ọkàn sọ fún yín pé mo bínú sí gbogbo ní tẹ̀ ń fi ń dọ́sì fún tọ́lọ́run mo fọ́ sí. lọ́dọ̀ wá fẹ̀ yín lẹ̀ ń jẹ́ bàrà mo gbọdọ̀ lọ sábẹ́ nìkan tí yẹn bá ní afẹ́ ṣe bàrà kó ra àwọn olùsẹ́ ọlọ́run ọba àlekè ọlá olùfẹ̀sẹ̀ ọlọ́run ọba lẹ̀ yẹn ti gbọdọ̀ wá láwọn tó ti wà láàfún ọláwo ni nígbà tí mo wá fẹ̀yìn lẹ̀ tí n bá ń ṣe náà wà á dọ̀ ọ́wọ́ bí ìwọ̀n wa lọ bá ọlọ́run bá mi àṣà ẹlẹ́kù nàbí dùn ayé rọ̀bì ṣàfihàn ó yẹ mi pé tí n bá gbé ọlọ́run lábẹ́ tó bẹ̀yìn ní ṣòfò. gbogbo ọjọ́ bá ní kò ara ah, ẹja kò torí ọlọ́run tá a ṣe láwọn òbí àbá láwọn mọ̀lẹ́bí tí n ò tí ì gbẹ́sìn ọlọ́run yé dáadáa lára bí àwọn ò ẹ̀ tí ì yáà náà lọ tún àyà yìí kà láti forty one dé forty nine táwọn òbí Ibrahim alayhi salam mo sì pè wọ́n ìwọ náà bá perú àwọn òbí rẹ pẹ̀lú ìlànà yẹn tọ́lọ́run bá ti wá tiẹ̀ ní wọn ò ní gbọ́ ẹ̀ǹtẹ̀ ìdẹ́nà àbò ọ̀ ní pọ́lẹ̀mù eléyìí ni mẹ́rẹ́hálà àkọ́kọ́ nínú marahilu dáwà Ibrahim dáwà tó hu li ahli eléyìí ni kakọ́ ọ̀hún ẹlẹ́bí àsìkò àmú eléyìí nìkan ní ayẹyẹ pé ó kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ especially bàbá a sì pé gẹ́gẹ́ bí dáka fún wa nínú àyà yìí Ibrahim bẹ̀rẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀ dáwà yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀ nígbà tí ìfarabalẹ̀ bá wúlò mọ́ fẹ́ni à ń pè nígbà míì àwa lè ní bùkátà sí ẹ̀ṣẹ̀dá láti lórí inú sọ́ọ̀tù al-An'am tọ́lá wọn bá ń rí pọ́ọ̀tù Ibrahim alayhi fún wa ọlọ́ni wa idh qala Ibrahim li abihi Azara inni araka atattakhidhu asnaman aliha إني أراك وقومك في ضلال مبين ìsẹ́ni Ibrahim ní ya abàtì ya abàtì ya abàtì nínú mọ́yà ń bí lẹ́tà nígbà tí ó padà wá gbọ́ mọ́ ó padà wá dojú ó padà wá dájú ọ̀rọ̀ dábì mi tẹ́ ń ṣe wá nù ní bọ̀kọ̀ ìfi yóò bẹ̀rẹ̀ dé dábì ìgbàlọ́ nígbà tí Ibrahim ń wí fún bàbá rẹ̀ Azara dábì mi àtẹ́tẹ́ xeṣọ́ àṣùnámà dóorin àṣùnámà èrè tẹ́ ẹ jẹ́ igi tẹ́ ẹ jẹ́ lére lẹ́wà ń jọ́sìn fún lẹ́ńdọ̀bálẹ̀ fún á ah, ìní àrọ́ọ̀kẹ́ ọ̀rọ̀kọ̀ mẹ́kẹ́ fi ìdọ̀lẹ́ ẹ̀ nímú bí ó ti hàn sí bí aláìmọ̀kan ní ẹ̀ sínú ojú ọ̀nà yẹn lè ló ń gbà mí nígbà tí líìnù bá wúlò mọ́ fún ẹ̀nàdọ̀ ọ̀hún. iná àwọn tí Ibrahim alayhi salam kò ṣe dáwà fún da'watuhu li qawmihi Ibrahim ṣe dáwà fáwọn àjọ rẹ̀ alábàbá tó sọ̀rọ̀ ilé ẹ̀fọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ wa mẹ́mi ká ti tún lọ nísìn láti wo ọ̀nà tí Ibrahim tó fi ṣe dáwà fáwọn àjọ rẹ̀ ká lọ sínú àràǹkà bóòtù láti àyà 16 bí àyà 18 ọlọ́run ní Ibrahim ẹ̀tọ́kọ ìdò àti ẹ̀kọ́ ẹ̀kọ́ lára Ibrahim náà ìkọ́lẹ̀ ìkọ́ omi yìí nígbà a ti wí fún wa táwọn ànábẹ́ náà sì fi ẹrin ilẹ̀ ní pé ìyẹn fi nǹkan kan bẹ̀rẹ̀ lọ. ọ̀nà àbúdú ni ẹ nítorí ní ọ̀rọ̀bùdólà ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ti ń dọ́sẹ̀ fún ti ìsọ́lọ̀ ẹgbẹ́ ń sìn òun ní kò wọ́ọ̀sì kẹ́ ẹ máa dọ́sẹ̀ fún rẹ̀ gbọ́dọ̀ lọ á aláàní ẹ jọ́sẹ̀ fún torí pé òun ló wọ́ọ̀sì kẹ́ ẹ máa dọ́sẹ̀ fún wọ́n takú ó ní ẹ bẹ̀rù ìjìyà tó tẹ́ ẹ bọ́ àwọn òré eré yín àwọn ọ̀sà yín ò níyà kẹ̀kẹ́ tó bìyẹ lẹ́yìn ẹni bá ń sin wàhálà ìrọ́ ni ẹ̀yìn sí omi kò wá sí ọmọ ìgbà ìrọ́ ni àwọn kìíní nǹkan pẹ̀yìn lẹ ẹ̀yìn lẹ fún ní bíbẹ̀ ń wò bẹ́ẹ̀ ẹ̀yìn lẹ rò bí kò lágbára kò sí tí ń dágbára láwọn lára àwọn igi wọn kí ló ní igi tí wọ́n mú kó lágbára nípa kó tẹ̀lé òsì lọ. so Ibrahim alayhi salam ń wí fún pé Ọlọ́run nìkan lẹ lè bẹ̀rù ìbániwí rẹ̀ tẹ́ ẹ̀ bá sì wọ̀tẹ̀kù ẹ̀bẹ̀rù Ọlọ́run dalikum khayrun lakum in kuntum ń pè Ibrahim ti fún rí pé iná mẹ́ta àbùdúnà ní dúnì láyé àwùsára. Iná ẹ̀bù àwùsára wàlúwàsán wọ́n máa ń lò fún nǹkan tá a bá ti délé ní ẹ̀bọ́dì lápèjú ẹ̀bá rí tí ìbá ń dọ́sì fún ẹ̀dá bíi tiẹ̀ wọ́n ní sọ́nà mọ̀. Wọ́n dà kẹ́ni kẹ́ni ń dọ́sì fún yẹn kó jẹ má ti kú ó dàgbọ́ má gbẹlẹ́ yìí ó ní ara ah, ah, sọ́nà pé kinní tí ó ń bẹ̀rẹ̀ sí máa jọ́sìn fún yẹn sọ́dọ̀ wá sàn wọ́n pè bẹ́ẹ̀ pé tí jọ́sìn fún yẹn bá ọkùnrin gíní kò ní ẹni bodily ah, substance ilẹ̀ ó ní àwọ̀ sàn ní. wọ́n á pé sọ́nà mú kọ́ ìkẹta bá ti gbẹ lórí kájá gíní ó ní sọ́nà. ìbẹ̀rẹ̀ mú wá ẹ wá gbé àwọn nǹkan ẹgbẹ́ lẹ̀ ẹlẹ́sìn lẹ́yìn ọlọ́run ọba Allah wa takhluquna ifka ẹ lọ sígi ẹ lọ sínú gbẹ lọ gbégi ẹ wá bẹ̀rẹ̀ sí máa gbẹ ẹ wá ń pe wá ní kankan kí èsì kankan. ó wáyé pé wọ́n ti ń nà lẹ́rìí ta àfúrúdà mi dúró nílá yà níta ń sìn lẹ́yìn ọlọ́run ọba ọ̀sánà èrè lásán ni wa takhluquna ifkan irọ́ lásán lẹ́yìn bẹ́ẹ̀ ẹjẹ́ béèrè lọ́wọ́ yín èèyàn mi láyé mo lè kú ní ẹlẹ́kùnmọ́ ìzùkọ̀ n ò lè bùn yín ní nǹkan nígbà wo bíi pé owó tó ní Ṣàngó kan tó ń ṣe dáadáa àbọ̀bà tálá kan tó ń ṣe dáadáa bíṣẹ́ kan tó ń fà tó ní orúkọ àlìjànú kan nú olómò ní owó aláìntara rẹ̀ ni gbogbo nǹkan yàtà èyí tó lọ ṣògùn wò náà tó ọ̀fun lówó ní àlìjànú tó lọ́wọ́ àdófò ọlọ́run kàwé ní kọ́ fi sálà aburú pàdé àlìjànú ni àlìjànú kankan ò lè fún ọ lọ́wọ́ àìsí lówó rẹ nìkan kò lágbára ń bẹ ẹni àìmọye àwọn ẹgbẹ́ ẹ̀ka sóògùn odò lọ́wọ́lọ́wọ́ má lò bíi pé ìwà lọ sògùn owó tó lọ sí òun náà pé ìní nǹkan ló wá dé pé èyí ni wá ń pọ owó ara o kò sí nǹkan kan tó lè gúnyàn tó lè fúnyàn lárí zìkí látòkè sẹ́mọ̀ ni àbá ti lẹ́ẹ̀lẹ̀ jẹ́ lọ́wọ́ bàjẹ́ lọ àwọn nǹkan tẹ̀ ń sìn yín lẹ́yìn ọmọlẹ́kù rẹ̀ lẹ́kùn rizqa fọbìtàgó ẹ̀ńdà lọ́ọ́ rizqa wàbùdúhù wàṣùrù lẹ́hùn ilayhi turja'un lọ́lọ́run nìkan ni ẹ wá arizikì lọ́dọ̀ rẹ̀ tó dáwà yìí kọ́ tí bọ̀yá mo ṣe fún àwọn jàmá rẹ̀ nìyẹn káwà dáyà náà wò lẹ́yìn tí bọ̀yá mo ṣe wá sí fún àwọn ará ilé rẹ̀ kò fún wọ́n lọ́wọ́ náà wò ìtumọ̀ pé ọ wà á jòkó ti àwọn fámìlì kan ní ká ni pé ọ fún fámìlì ní àsìkò rẹ̀ gbìyànjú rẹ̀ kálí ní mánà lásìkò náà ọ lè máa ọ̀tà náà tẹ̀lọ́ta o láti kò káàlá méjì dáa fáwọn fámílì ẹ̀fẹ́ bí wàá jòkó sí wàá tilẹ̀ kò ní máa lè tọ́ pé máa gbà òun wọ́n lè má gbalẹ̀ kan náà ayọ̀mọ̀yà àwọn fámílì ànábì tí wọ́n gbà ọ̀n ti la hundred twenty years Abu Sufyan àmàlì fàtí tó gbà about twenty years later ní ètò àwọn fẹsẹ̀ ọlọ́ọ̀bà nìkẹ́lá so eléyìí kọ́ agbọ́dọ̀ láǹfààní àti gbọ́ òye dandan kọ́ ni káàrò bí wípé until tí a bá tó parí dáhùn fáwọn fámílì wa tí kẹ̀dẹ̀dẹ̀ fámìlì ni ó pọ̀ jù ní ìbáyà mọ̀ sí lásìkò náà ló tún gbé dára fáwọn ọkọ ọmọ rẹ̀ tí n tó pò wọ́n sínú ní dára tọ̀ ṣe bàbá gbọ́ tí bàbá rẹ̀ náà tó náà tó kí bàbá náà ṣe kí ni òun ni kó kí bàbá sí dára tọ̀ ṣe náà. àwọn ọmọ ìhàlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà wọ́n ti ìbáyà mọ̀ pé ó tún wá gbé dára rẹ̀ lọ sọ́dọ̀ ọba àwọn anábìyàn ọlọ́run àbàlẹ̀kẹ́ọ́lá tí wọ́n bá bẹ̀rẹ̀ dára pẹ̀lú àwọn ìran báyìí ní ó tètè wó torí wọn máa fẹ́ máa suspect wípé ìjọba ni wọ́n fẹ́ gà lọ́fẹ́ ìwọ̀n ìfẹ́ ìwọ̀n torí ọlọ́run fẹ́ pèpè kí wọ́n ní kankan pẹ̀lú ìjọba àwọn ni torí ẹ̀ àwọn ànábì ọlọ́run kọ́ ní máa kọ́kọ́ lọ initiate ìpèpè pẹ̀lú àwọn àrùhàs wa àwọn tí ń darí ìlú nígbà tí wọ́n bá ti pèpè lórí àwọn èèyàn ní ìlú tán táwọn ará àwọn tí ń darí ìlú bá ti gá àní má ti lóko lórí ilẹ̀ wọ́n máa ti ń dààmú àwọn gan náà máa wá ní pọ́lẹ̀ pẹ̀lú wọn fún wọn ẹ̀ invite wọn. tẹ̀dáyì ò ní bẹ̀rẹ̀ dá wà lákọ̀ọ́kọ́ pẹ̀lú yín ni òun fẹ́ lọ sí wá àti fún wọn lókè ní ó padà ṣubú kódà wọ́n lè padà wọ́n lè mẹ́lẹ̀ tó tó tó tó ṣiṣẹ́ wọn kò ní dáhùn mí nìṣẹ́ mọ́. lókè ibi tí ẹ̀kọ́ ti gbé kọ́lẹ́ gbé ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn grassroots kí ànábi tó bẹ̀rẹ̀ sí máa kọ́ tó wáyé táwọn aráàlú tó ti gbọ́dọ̀ àwà tí wọ́n ti wọ́n ti láǹfààní àti gbọ́dọ̀ àwà kàwé dáadáa lẹ́yìn ìgbà yẹn kọ́ yorùbá wọn sọ̀rọ̀ lẹ́mọ̀ lóòkù wọ́n bẹ̀rẹ̀ sí ní ọkọ̀ lẹ́yìn sáwọn ọ̀bàlẹ̀bà ibrahim alẹ́ sàlámù náà bẹ̀rẹ̀ dáhàwá rẹ̀ bíi malik láti ná àwọn tó padà wá lọ fi dáhàwá lọ nígbẹ̀yìn nígbẹ̀yìn wọn lọ́ba ààrẹ ìkàpókì lọ fi dáhàwá náà lọ́ba dáàtì èyí kan bẹ̀ ni pé ìfidáhàwá tó fi dáhàwá yìí lọ́ba ọba ló padà wá lọ pè é nígbà tó bá ti ń já wọ́n máa ti ń dà fún díẹ̀díẹ̀ ẹ máa ti ń lo ọkọ̀ wọ́n máa ti ń ọkọ̀ tí màá ń wọ́n ẹ máa ti ń rí ọkọ̀ létí mi ò wá pè é pé ló ṣe ọ́ ẹ̀ ń pe àwọn ẹ̀ṣọ́ lọ́wọ́ bá tèmi náà ọlọ́wọ́ bá wo èmi náà jáfọ́ ọlọ́wọ́ ìdí ọlọ́wọ́ bá yín ọlọ́wọ́ bá tèmi lè ṣe dẹ́yìn lè ṣe ọlọ́wọ́ bá tèmi lè ṣe ọlọ́wọ́ bá tèmi lè payọ́ sì lè gbìyàn èmi náà lè payọ́ mo lè gá abẹ́lẹ́ mo sì lè yọ lè yẹyẹ ẹ̀dọ́ lọ́wọ́ bá sọ fún wa sọ́kìn àyùbá kọ̀rọ̀ yàrá mi ta lọ لم تر إلى الذي حاج إبراهيم إبراهيم في قومه في ربه ọ̀sẹ̀ rántí ẹni tó bá Ibrahim tó bá jiyàn ọba ló bá Ibrahim jiyàn tó pé ọba lè fáìlì Ibrahim kan ló bá tí mo fẹ́ wá síwájú sí ọba ló pè Ibrahim ni ẹni tó bá ṣe mọ̀nà lọ́rọ̀ tọba ọmọ ọmọ síwájú kí ló ṣíọ́ ìzà àtẹ́wò láwò ìmọ̀lùkà kí n lórí pọ́lọ̀ wọn bá bù wọn lọ́ba ó bù wọn lágbára àti máa darí èèyàn tí wọ́n ń bá Ibrahim ń bá jiyàn. lẹ́yìn náà nǹkan tí Ibrahim ṣe fún dáhàwá náà. so mọ̀lọ́fìlù mẹ́tẹ̀ẹ̀ta ìlàrí lè kójọ níbi dáhàwá Ibrahim. tẹ́lẹ̀ bá ní ká kó àwọn ìran èèyàn tí Ibrahim ṣe wá àṣẹ fún ká kó wọn dọ́ ìran mẹ́ta ni. ó bẹ̀rẹ̀ dáhàwá pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ dùhàtù gbọ́dọ̀ gbàgbé mọ̀lẹ́bí. ó dé bá mi rẹ̀ nìkan lọ rí bí ṣe wá àṣẹ fún tó gbà tukọ̀ wa máa ma kọ́ fi fámìlì rẹ̀ lẹ́kẹ́ máa máa máa rìn létí bèbè náà kọ́ máa lọ jòkó lórí fámìlì òní fámìlì lọ́hùn ń ta eléyìí kan ìdáwọ̀ àwọn àdàbẹ̀ lọ́kọ́ lèmi náà bá rẹ̀ ń bẹ abáyé sì mi lórí OPC báyìí àbẹ̀ lèmi ń bẹ lórí pé bí àbúrò ń jẹ́lá bí kẹni tó ti sọ ẹgbẹ́ di sí ìdílẹ̀ṣẹ́ lọ́wọ́ kọ́ gbìyànjú lórí àwọn èyí kọ́dà bọ́ ọ̀bá tiẹ̀ ní jòkó lórí tiwọn nìkan máa ṣàdúrà fún wọn máa ṣe gbóntọ́ fi pé tí wọn ò bá sì kú ọ̀ ní jẹ́ni tí ó jẹ́ kájákàmù náà lọ́pọ̀ nígbà fún wọn lẹ́yìn náà kọ́ àtiwọ́n ní pípa ń ṣe dáàbà àwọn ọmọ ẹ̀lẹ́bí tiwa káfà àwọn kíni àwọn èèyàn bí ìyá yòókù lẹ̀ bá náà náà bá lóun ó jòkó tí àwọn kíni àwọn mọ̀lẹ́bí ò nìkan kò ní kàwádà bẹ́ẹ̀ dáwà ní bàbá sọ́lá dáwà tó kárí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó tún kárí kíni àwọn yòókù náà. lẹ́yìn dáwà tí wọ́n sọ̀rọ̀ ìmọ̀ràn ìlú dáwà yìí ìwọ́n ìmọ̀ràn sọ̀lá ó láwọn sàlẹ̀ ó láwọn methods tá a tún lè kà fún dáwà methods sí Ibrahim alayhi Salaam. tó lò tí dáìyà tó gbọdọ̀ kún tí ò bá láwọn irinṣẹ́ wọn tí ò láwọn tẹkiníṣẹ́ lọ́wọ́ ó lè ṣiṣẹ́ ó lè jẹ́ pé njẹ́ ẹ̀kọ́ fọjọ́ kẹpẹ́ ó lè lọ́dún mẹ́rin kó má dìde pé láti tún gbọdọ̀ wo ọ̀nà míì ta tún gbọdọ̀ kọ́lẹ̀kọ́ lágàdá ìbọ̀ ẹ̀mọ̀ ẹ̀ sọ̀rọ̀ tí yẹn bá fẹ́ pe èèyàn tí yẹn ó pe ẹsẹ̀ ọlọ́run balẹ̀ kíọ́lá lọ́pọ̀lọpọ̀ kéèyàn gbìyànjú kéèyàn líǹkì tẹ̀wọ̀ tó pé n tó le jù láàrin àwọn èèyàn ká ń pè ní pé wọn yìí sábà gbẹ̀tọ̀ sílùú al-uluhiyya wọlé yẹ problem náà ni o àbá ń tàwé tàwé tàwé tàwé tàwé tàwé sọ ju báwọn èèyàn ò ní gbàgbọ́ sí tàwédu al-uluhiyya pé èèyàn máa dọ́rọ̀ nìkan sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti dáadáa àfi díẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ ànàkà yòókù rẹ̀ nìkan ní wọn ò gbà pọ́dọ̀ ní al so mainly àwọn ẹ̀dá ọlọ́run by default ní sábà àtakò tàwédu rububiyya àfẹni tí wọ́n ti ọ̀tà default yẹ bí ìfẹ́ ànàkà so ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn anájọ́ ọlọ́run bá yìí wọ́n máa ń sábà lọ líǹkì ṣe ẹ bá gbà pé rùbùbíyà lọ lónìí rùbùbíyà náà ń pèpè sí olùhíyà bẹ́ẹ̀ olùhíyà lọ̀gá ń táwọn anájọ́ ọlọ́run fi wá fi rinlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ṣírkù tó wà láwùjọ àwọn èèyàn tó lọ́wọ́ bá náwọn anájọ́ ọlọ́run bá sí ṣírkù olùhíyà ìṣe ẹbọ ìgbé ẹ̀tọ́ ìjọsìn fọlọ́nfẹ́dà rọ̀ láwùjọ ebo onye ní ẹbọ ya. uluhiyya láàrin mùsùlùmí ni jẹ̀rẹ̀rí ni ó bẹ̀ má ṣe nìkan láwùjọ tí ó mọ̀ pé èèyàn láwùjọ wa láyé lónìí na ó mọ̀ pé ọ̀gá na àwọn náà kò ní létí sí ẹ̀ tó ń láwùn gbọ̀rọ̀ ọ̀rọ̀ àbàlìkẹ́ láńbẹ́ láìsí ọ̀la ni a kan ó wá fẹsẹ̀ gbọ́dọ̀ oh god tí wọ́n ní à wọ́n kò sí god pé gílẹ̀ oh god just an ordinary statement ní káàkiri ẹ̀mọ́ wí ordinary statement kí ni tí ń sìn tiẹ̀ náà gbà kó má ní kò sí god so púlọ̀ táwọn èèyàn máa ń sábà ní ni pé ìgbà tó wá pẹ̀kọ́ lọ́wọ́ ọba àlékè ọlá ń bẹ olódáyé onífún jíjẹ ọtí máa wá lọ ń dọ́sì fẹni tí ò lè fún ọ lóúnjẹ. Ibrahim alayhi salam àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nàdẹ̀ ọlọ́run ọba àdékè ọlá wọn a máa sábà lọ yílà káyà wá tí wọ́n ń ti ká ah, ọlọ́run ọba tẹ ẹ̀jẹ̀ fóun náà ló da yín sí fóun ló kẹ́ ẹ máa sìn. Pé ọlọ́run gbẹ fúnra rẹ̀ yà á yọ náṣu u'budu rabbakum alladhi khalaqakum. Ọlọ́run náà lọ líǹkì pé ntọ́lọ̀ fi lẹ́tọ̀ọ́ ni pé alladhi khalaqakum òun ló wọ̀lẹ̀dínà ní kábílíkùn ó dáwọn tí ó pọ̀ tó wá sáájú yín la'allakum tattaqun ẹ̀sìn kẹ́lẹ̀ bá a ní payọ̀ ọlọ́run ẹ̀lẹ́dí ìjà àlẹ́kùnmọ̀ làbùrọ̀ fìránṣẹ́ bá tó ṣẹlẹ̀ báyìí fún yín ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí máa ka àwọn orin tó ń ṣe pé ẹni tó ṣoore fún ẹ̀nìyàn máa ń dúpẹ́ fún ìlànà yìí ń bẹnu ìlànà tí dáyà máa ń gbàgbé ìwọ náà wò ọdún àwọn ìjọ ti kú ní lásìkò kòrónà tó wáyé ọlọ́run wá máa máa ṣẹ́wọ̀ kù sí kò tiẹ̀ kó tiẹ̀ wá dúpẹ́ fọlọ́n kọ́ máa máa jọ sọmọ náà wẹ̀ tó mọ̀ ṣẹlẹ̀ sí ọ̀yọ́ lọ́mọ ẹ̀yà àmọ́ ẹ̀yà máa ti kú fún àwọn kan báyìí ká máa dídá yà máa gbìyànjú àti lọ líǹkì orí ọlọ́run tó wà apparent lára ẹni tá à ń pè ká líǹkì ọ̀hún àbúrò yìí ṣe wá hàn lára rẹ̀ èyí ṣe kọ́ dúpẹ́ ní kọ́ dúpẹ́ náà ọmọ tó ní lápèjúwe ọmọ tó bí wọn nìkan lọ wá bí kó wá yá kẹ́nìkan wá ضرب لكم مثلا أن لكم فيما رزقناكم من شركاء تخافونهم كخيفتهم أنفسكم كخيفتكم أنفسكم ẹni tẹ́tí ń dẹ́rẹ́ ní fún àyín kò ní wù ní kẹ́nìkan máa bá yín lóun fẹ́ máa jẹ́ kò ónà lórí ẹ̀ ẹ̀yin náà ẹ̀wá fún wọn fẹ́ kọ́lọ̀ ọba káwọn kan máa bọ́lọ̀ ń jẹ́ kò ónà lé yín lórí kọ́lọ̀ máa jẹ́ kò dá káwọn kan máa bọ́lọ̀ ń jẹ́ kò dá lórí kò yàtọ̀ pé wọ́n síbẹ̀ sórí nǹkan nù ọ̀nà tí Ibrahim alayhi salam ti wọ́n lò ní lápèjúwe nígbà tí ọlọ́run bá sọ ẹ̀ fún ẹnu sọ́ọ̀tì bàkàtánì sí sọ́ọ̀tì sọ́ọ̀tì àtàbót ọlọ ọ̀pọ̀lọpọ̀ tí a wí. bákan náà nínú tí ọlọ́run tún ṣàlàyé fún nínú ìtàn Ibrahim alayisalaam nípa wípé Ibrahim ó pè wọ́n ti gbé ọlọ́run tí ń ṣe báyìí fún yín olùyẹ̀kẹ́ máa sì ọlọ́run wípé Ibrahim wípé asọ̀rọ̀ aytum ma kuntum ta'budun tí wọ́n béèrè béèrè lọ́wọ́ yìí àwọn tẹ́yìn dọ́sì fún yẹn tẹ́ ẹ̀ jọ́sìn fún tẹ́tẹ́tẹ́ fọlọ́lẹ̀ tẹ́ ẹ̀ wá sí yẹn. ẹ̀yìn tún mọ àbá òkú mọ̀ làkùdàmù báyìí ṣe ń sin wọn làwọn bàbá tẹ́ ẹ bí tẹ́tẹ́tẹ́ bí iná ń sin àwọn èrè ń fẹ́ bèrè bèrè kálá wáyé. àkọ́kọ́ tó bèrè bèrè yẹn fún iná hum àdúgbò rẹ̀ lé ọ̀tá lè mú o ilẹ̀ ẹ̀rọ bẹ̀rẹ̀ àlẹ́ ọlọ́run nìkan ni mo mú lọ́ọ̀rẹ́ tó nìkan ló ṣe dáadáa ẹ̀yìn ọ̀lẹ́bí ìwọ̀ ètò ẹ̀mù ni wẹ̀skín ọba tí kò ní fún mi ní jíjẹ ní fún mi ní mímu ìdá mẹ́rìtù fọwọ́ṣín tí bá wà lórí ààrẹ ọlọ́run báyìí ní ń gbé mi borí ààrẹ tí wọ́n á fi ń jẹ́ni dára rẹ̀ yá ọ̀lẹ́bí yìí mi tún ni mo mọ ọlọ́run bá ti ń jẹ́ pé tí bá ti kú orí òkàlẹ̀ ìdí ìdè mi lẹ́yìn pé mo kú náà lọ́run náà ló lè sí sọ́ba tí mo táwọn bá ń tiyín bá ti lè ṣe gbogbo tí mo sọ̀rọ̀ bí àwọn èrè tẹ́ gbẹ́ wọn báwọn agi èyàn tẹ́ ń sun tẹ́ bá ti lè ṣe gbogbo tí mo sọ ẹ máa wí ẹ máa ṣe wọn títí mo kí ìdáhùn ní kí á lóòótọ́ wọn lè ṣe kílẹ̀ wá sùn wọn fún. Ibrahim alayisalaam wọn lo òṣùlùbù yìí nínú òṣùlùbù tí Ibrahim alayisalaam tí wọn lò ṣe dáwà ònà dáwà ti wọlé hikma ìfọgbọ́n ṣe dáwà hikma wọ́n pè ní ẹ̀lẹ́ṣẹ́kẹ́ fi zamani lẹ́rìn ẹ̀bẹ̀rẹ̀ tó ọ ní kọtí lẹ́sí tẹ̀mẹ̀rẹ̀ káṣí tó tọ́ lásìkò tó tọ́ láyè tó tọ́ lójú pàdà tó tọ́ gbàdúrà yẹn lè ṣe ń tọ́tọ̀ wọ lásìkò tí ò tọ́ lápèjúwe ọmọ tí ń lọ bá bàbá rẹ̀ tí ọmọ rẹ̀ nígbà tí ó yẹ pé ó fẹ́ bẹ̀rẹ̀ sí máa rán lọ sí ọ̀nà àti lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kò sì sí ìkọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yanjú dáàdì ní ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ lẹ́sìn dáadáa ẹ̀sìn yíyan ẹ̀sìn ẹ̀sìn èdè ẹ̀sìn ẹlẹ́yẹ túbá àsìkò tó ṣe dáwọ̀ ọ̀hún bàbá àwọn olùkẹ́ ìnira rẹ̀ tọ́mọ́ òun gan fún ẹ̀dùn ẹ̀sìn àgbà tó gbé lọ́wọ́ kò ní gbìn ní láǹfààní àti ilé ìgbọ́ yìí mọ́ ó tún tó sọ lóòótọ́ pa bàbá yóò lè ráìtì lóòótọ́ gbọ́ àsìkò tó sọ̀hún àbáyé tó ti lè sọ́ńdà ní àbáyé ń bẹ láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àbáwọn fọwọ́ síjọ lápèjúwe tòmọ̀ kékeré bídíà rẹ̀ ó ta sún náà kí wọ́n fọwọ́ síjọ ah, èṣù ní mọ́gẹ́rẹ́ anábì náà dákùn bíṣì máa nìkan wọn kú tàdé ìṣòro fún bàbá yẹn àdéṣù wọn àdéṣù gidi lóòótọ́ anábì sọ lóòótọ́ ṣùgbọ́n àsìkò tó sọ̀hún àtàyè àti gbólóhùn tó fi sọ̀hún kò sí ṣẹ́kì màmẹ́ so tíyẹn bá ti ṣe tó tọ́ lásìkò tó tọ́ lójú pọ̀nà tó tọ́ ṣíkìmà ni ọ̀nà tí àwọn arábí ń gbà kọ́ ṣíkìmà dáwà èmi lè rí ìṣẹ̀lẹ̀ kí wọ́n náà kó jẹ́ ní ṣíkìmà bẹ́ẹ̀ àmúrẹ̀ eré kí wọ́n lẹ́gbẹ̀ẹ́ oníṣẹ́ kí màá ṣùgbọ́n ikí máa mú nú ọ̀nà táwọn ìlú náà fi gẹ́gẹ́ sọ́rọ̀ lọ́mọ̀kẹ́lá ẹlẹ́kọ̀ọ́jẹ́ ká lọ tún àyà máa yà mí ẹ̀ka lẹ́ka sí káwọ́ yóò ṣe kí màá ti bọ̀ ẹ̀yìn àlẹ́ sùlám papọ̀ yàn sí Islam àti bẹ́ẹ̀ Ibrahim àlẹ́ sàlámù náà bá lò wọ́n ní sábà bíi ká pọ̀pọ̀lọpọ̀ olùfẹ́ pépè sọ́nà Ọlọ́run lọ́gbọ́n nípa nìkan kiri ẹ bá bẹ̀rẹ̀ sí máa ka kíso Ibrahim àlẹ́ sàlámù nàbàkọ́ wọn àárí bí àbàbá yìí ṣe lẹ lóríṣiríṣi ọgbọ́n níbi bó o ní o ti pa ọmọ tiẹ̀ náà. ọgbọ́n tó ṣe fún ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ó ṣe àbàbà kọ lóde bó o wà ní sẹ́yìn sẹ́yìn jẹun sẹ́yìn ayé òní lára láti àjẹun ayélujára wàláyé wàláyé pọ̀ aká mánéjì ni bẹ́ẹ̀ máa gé àwọn ọmọ yìí ò lè kò lè kò ọmọ mi lé tí ọmọ yẹn bá ti ń bẹ ọmọ yẹn báyìí ní wàá lọ ṣẹlẹ̀ kò wá wí fún pé tọkọ bá dé ní kò kọ wàá lọ ṣẹlẹ̀ mo fọgbọ́n tí ń bẹ pé tọkọ bá dé sọ wípé mo ní kó ṣe ìdìlẹ̀kùn lé rẹ̀ the same ìyàwó yìí náà ló wá lọ deliver message fọkọ nígbà tọkọ dé ẹwẹ ṣẹkùnmá the same thing oh, the same the same nàtìjà tá a fẹ́ rí pé ní kò kọ̀ oní àlàyé tó ní kó change ilẹ̀kùn ilé rẹ̀ ṣùgbọ́n ewu tí ìwà ẹ̀mọ̀ kọ́ fi lédè ìgbà míì ń bẹ ìyẹn mọ ilé ìmọ̀ yàtọ̀ sórí ẹ̀. a lè máa wà káná àìrí tèmi kọ́ ẹni ẹni fún ọ̀pá ẹ̀rọ kan ṣẹṣẹ sódà àwọn ọ̀ọ́sì kàmáńtà mi ìnáwó aṣọ́lá ni kó má bàa dà nǹkan mi rú. àbẹ̀rẹ̀ rẹ̀ bí sọ́yà àìṣà tí èèbá sọ́lá kí èè ń bẹ̀rù bí actions àwọn èèyàn rẹ̀ àwọn amáka bí kàábà ṣe wà yìí mo fẹ́ change ẹ̀ kí tún kí n sa àwọn ibi àwọn àtúnṣe kan wọ́n yẹn náà the actions ń tà ní ìrẹ́ ṣe òun sónà ni hápù ni báwọn yóò kàdébí pé bí wọ́n ní kí n ṣe lásìkò sí wàhálà ní ó dá àlà láti yà kò yà sí àìsí nkò túmọ̀ ká nàbí wàá máa máa fẹ̀ sí wàá rí kọ́ ó mà kí gbà mí ń bọ̀ wọ́n táwọn èèyàn lè láǹfààní àti ṣe so àwọn àrí hekima àwọn àrí kọ́lára dáwọn ìbọ̀ ìbàdí sàlámù nígbà tó ikọ́ ní dáwọn ìbọ̀ ìbàdí sàlámù ni pé àtẹ̀sùnmí على التماثيل ومعبودات المشركين أعزمي أمر سوري لي fáwọn kèfèrí àti àwọn ilé tó bú àwọn ọba tí wọ́n ń sìn ìgbélé náà àmàmà mú wọn bẹ́ ni kìí ṣe gbogbo ìgbà ni wọ́n náà lè sí ibrahim alayisalaam o ó tó bàbá ní gbogbo ọkàn ní ibrahim tó ọ̀la ti ní ibrahim mọ́ ọ lọ mú àké kó wá lọ sí ní òsàlẹ̀ jáde yẹn kó lọ fẹ́ láǹfààní àti bá wọn fi ni kó bá wọn dún wẹ́lẹ̀wẹ́lẹ́ wo owó òṣù ọ̀pẹ iná tí wọ́n jù ọ sí òfin wọn níbàárẹ̀ báwọn dàpọ̀ lára wọ́n ó jù ọ sí nínú wáyé ti jọ ń kọ́ dáwà tó ti tó ti kú náà wọ̀wọ́ náà ló lórí lórí gbélé ìbílẹ̀ díẹ̀ lórí ìgbà mi mẹ ipò tó yàrá ń bẹ àti irú sàkéǹtì tí Ibrahim ní lọ́dọ̀ Ọlọ́run pé kankan ò lè sí ọ òun ló ti wá ìlà ọ̀nàrílì ohun tó ṣeun ìyẹn ṣe lọ kọ màámà láwùjọ odidi ìlú dáwọn èèyàn tí wọ́n fi ń jẹ́ pé òun ni wọ́n ń sìn wọn ò ní gbà wọ́n sì ń kà mí ọwọ́ àmọ́ àmọ́ wá dáná sún ọdẹ kí ni wọ́n ṣe wọ́n sì dúpọ̀ wọn la pín sàkéǹtì ń bẹ ní fi ń sọ àwọn nǹkan míì ti ń sọ nífẹ̀ẹ́ sí àwọn tí ń bá wí nígbà tó gé wọn dì sáàbù ẹ̀ lẹ́yìn tó ti kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọn ò bọ̀ bí wọ́n ń tiẹ̀ wá wò lọ́la máa wí fún wa pé wọ́n la tasubbu alladhina yad'una min dunillahi fayasubbu Allaha adwan bighairi ilmin kadhalika zuyyina lil ọlọ́run sọ fún wa pé ẹ̀yin èèyàn ẹ̀ gbọ́dọ̀ bú èrè àwọn òòṣà tí àwọn èèyàn sì náà yẹn lọ àwa ìbí ibrahim bu ibrahim sọ ibrahim sọ àbújọ àdábì náà bu ibrahim kọ́ ni wọ́n ń tiẹ̀ ọ̀rẹ́ sísè àdábì ń tiẹ̀ ọlọ́run tó mọ̀ pé ànábì ibrahim náà bu àwọn èrè wọn tó sì mọ̀ pé ànábì ìwà màmá náà bu àwọn tí wọ́n ń sìn ẹni sáfìrò àhìlámánà ànábì ìbọn ń bú àwọn ń sọ ń bú àwọn òsàn lóòótọ́ yẹn ànábì ìbú lóòótọ́ lẹ́yìn lọ́gbẹ́ta ló ṣe yín gẹ́gẹ́ màá wá ti àwọn kan báyìí bá nàbí ó ti nírú ìfọ̀kànbalẹ̀ tọ́lá wọn bá fọkàn rẹ̀ balẹ̀ pé ìwọ náà ni wọ́n ò nírú yìí wọ́n máa wá wọ àwọn ọ̀nà tí wọ́n máa lò ń tiẹ̀ ọlọ́run rúwù wọn láàrú ìfọ̀kànlọ́ ń bá ọ sọ̀rọ̀ wípé má bu èrè wọn má bu tí wọ́n gbé kó bá jẹ́ kó jẹ́ àfa lásán má bu àfa àti ilẹ̀ pé kó jẹ́ àfa àti mi lórí àná lórí wọ́n bu tiẹ̀ náà. wọn náà rèrè mọ làwọn àfa yẹn dáadáa ni ṣé kàmá lè rèrè ní òbu àfa àti wọn náà gbà kó ń lọ̀gá àfa àti wọn náà àfa rẹ̀ ní òbu ẹbí yẹn wá dùn wọ́n tiẹ̀ wọ́n lọ kọ́kọ́ bú tiẹ̀ náà lọ́sí bí wọ́n ṣe rí táfà tiẹ̀ ò ní bẹ lórí òdodo lè sún náà lórí pé tiẹ̀ náà bẹ lórí òdodo ó ní oṣù kọfíìsì bẹ́ẹ̀ dáadáa kọ́ ni kọ́ bú èbú fún dáwà ṣàlàyé ọ̀rọ̀ ni nígbà tí ma ní ìdí ọ̀rọ̀ ọ̀sán tó lágbára àmì ìpínlẹ̀ má tiẹ̀ bú wọ tí mo bú ntọ́ sí mo lè dúró lórí níta kọ́ níbi yóò nìyẹn nínú níta tó fẹ́ kọ́ nínú ìṣesí dáwà ìbọ̀ ìbàdàn sàlám ẹlẹ́múnà àbọ̀rọ̀ ni a máa debate àwọn tá à ń bá bá pèsè ṣe ọlọ́run àìkọ́lá especially tí wọ́n bá dé kí wọ́n belong sí intellectual party tí ìkà sọ̀rọ̀ lásán ò lè wúlò fún wọn wọ́n mọ̀ fi làákàyè àwọn àkéwò àwọn àkàtìrà àwọn tó léwu jù láti ṣe dáwà fún ẹni tí wọn ò dé kọ́ọ̀rì zin nínú balago wọ́n tẹ̀ máa fẹ́ ṣe fún yẹn ní kábàrù tẹ̀dá bá fẹ́ bá sọ̀rọ̀ bá jẹ́ kọ́ọ̀rì zin kí èsẹ̀ tó ti gbọ́rọ̀ náà rí àti convince easy bẹ̀rẹ̀ pé zihinuhu mashgul ẹni tó ti ní àwọn information kan either good or bad either correct or incorrect ní tàǹtọ̀ rẹ̀ sọ yẹn àti convince your easy. lápèjúwe àwọn sọ̀rọ̀ ẹnìkan wípé kí ti ń ṣe ẹ̀sìn bọ̀ láti ìgbà tó ti pọ̀ òun náà ti ń pè láàbọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní sí ìfúnmọ́ àdúgbò wọn ọ̀rọ̀ ẹni kò rí a bí ṣe ń kírun yẹn kò máa ń tò kò mọ̀ wọn kí. lọ́dọ̀ tí èyí sì ká ẹ̀dẹ́mi kí n dá kalẹ̀ kí ó irú yìí ọ̀nà tó fi bá a lò pé sọ̀nà ordinary person tí a ti wọlé nípa ìdíje tẹ́tẹ́ tẹ́tìkà ẹ máa wojú àyíká sọ wọ́n àwọn yìí kọ́ bí ẹ̀ẹ́dọ̀ tí a ti ẹ̀ǹgbẹ́jára yín intellectually pé àdéjìdẹ kẹ̀mí náà níwà àdéjìdẹ wáyé irú yìí ni lẹ́yìn fi jẹ́ kó ń tọ̀ ń feel along ìbọ̀dá máa lè sọ̀rọ̀ ó bá wọn míì ó pè wọ́n sẹ́sẹ̀ ọlọ́run bí àlùmọ̀nà àbọ̀rọ̀ ní pé wọ́n pé ẹ̀jẹ̀ ẹ̀ sọ́kítà àyàfẹ́ tó wa Ibrahim ó ní ẹ̀rọ àdàgbà Ibrahim alayhi salam awwalu man sanna munazabata al-mukhalifin ó ní àkọ́kọ́ ẹni tó ṣe ní súnà pé a lè bá àwọn tá a jọ ní ijus nínú àlámàrí ẹ̀sìn tí dáwà ń ṣe tó jọ tí òjọ tí wọn táwa ń fìlì pé wọn ò ṣẹ́dá táwa náà ń fìlì báwa náà ò ṣẹ́dá kò sábà fún kọ́lá kó ṣúọ̀ fún wọ̀ wípé wọ́n ń bẹ̀rẹ̀ òdodo. ìdáná àwọn anábẹ́ náà ojú àwọn tí wọ́n ti wọ́n iná áwọ̀ ìyákùn làálà àmúdá àwọn òfin ìdánilẹ́ mú bí sáwọn anábẹ́ lọ́wọ́ ṣọ́ pé àwọn làwọn bẹ̀rẹ̀ lórí wọ́n ṣọ́ láti lè wá fáwọn tí wọ́n bá dìyàn ní opportunity bí ẹ mọ̀wọ́ rí ọwọ́ sọ wípé bóyá aláìsẹ́lẹ́kẹ́kẹ́kẹ́ bóyá ilẹ̀ ń bẹ lórí ojú ọ̀nà ní àbáwá ni tó lè nǹkan nígbà míì a ní ìdí àti kìrèjì rúùmù fún debate fún àwọn tí wọ́n bá yẹ pé aláǹfààní àti ń bá wọn jà àbá ń bá wọn pè wọn lóṣù ọlọ́run àbáyé kẹlẹ́ pé ká gbọ́ tiwọn náà kódà bá bá ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tiwọn ò lè rí kò lè ká aláwọn kan tábí láti gbé wọn lẹ́nu sọ̀rọ̀ lórí tiwọn. Ibrahim alayhi salam òní awwalu man sanna munazarata al-mukhalifin huwa alladhi fataha lil-ummati wọ́n ní Ibrahim làkọ́kọ́ ẹni tó máa ẹni káwọn ẹni tẹ́ ka yíra ó takò àyà kan ẹ̀yin náà làákàyè náà làákàyè náà làákàyè náà làákàyè tiwa owó ilé náà kọ́ ká gbọ́ tiwọn náà kọ́dà bá a nígbà tó ní kí ànábì pé kúlù yẹ ahla al-kitab ta'alaw ila kalimatin sawa'in baynana da'wa al-munazara lil-hiwar ẹ̀jẹ̀ gbọ́ sílẹ̀ tó ń tà kí n sì mẹ́lẹ́ ọwọ́ wọn ànígbà bá fi hàn wọ́n túwú báwa náà ṣe fi ju àwọn gbà ẹ̀yin náà ní tẹ́ ẹ kó sèyí màmá lọ sí sádùn báàbò ìmùnáfọ́rọ́ alàlùmọ̀kọ́lẹ̀. káàsọ̀tán ṣe dára bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bá jẹ́ pé òun náà rí pò ń bẹ lórí ìmọ̀ ìwọ́n rí pé ń bẹ lórí àyèmọ̀ká òun náà rí pò náà kàn lórí àyèmọ̀ká níta lè fi yan díẹ̀ òun ìmùnáfọ́rọ́. fọ́nà kí ló fi mas'ala ẹ̀sìn lásán tí òun mas'ala kúfùrù wọlé tí tawhid wọlé lásán náà kọ́ níta lè fi rẹ̀ tí yẹn bá ní akájẹ́ bá ní ọkàn tó bá mọ́ ó súnmọ́ kẹ́ni tí ń rò bí ipò ń bẹ lórí òdodo padà wá fi ilẹ̀ káàmù àwọn mùsùlùmí sèkì ó sì súnmọ́ kẹ́ni tó rò pé ẹnì ní ń ṣe mistake àmì padà wá ṣe mistake so munazọ Ibrahim mọ̀ ń lòkè láwọn tí ó ṣe wá sí fún inú èyí tí ọ̀nà méjìlá ẹrẹ́ fún wa inú ẹ̀ munazọ kan bẹ́ẹ̀ sọ́ọ̀tì lọ́nà tí ẹ bá wo bọ́lá ti sọ̀rọ̀ ẹ̀ bọ́nu ọ̀nà àmì àrò bí pé Ibrahim ń rìpọ́tà rẹ̀ البداية وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل ورأى كوكبا فلما أفل قال رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي هذا أكبر فلما أفل قال لئن لم يهديني ربي لأكونن لا من القوم الضالين لما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت آية يعرف في في إبراهيم أن يصير الشيء أقول طبعا أقول أنت الشيء من السلف الخلف ومي أبوني كي سيد إبراهيم ń sọ̀rọ̀ nípa kí ìgbà ìmọ̀ ìrẹ̀lẹ́ wà lọ́jọ́ kó sí ilẹ̀ ẹlẹ́ o ó sin ìràwọ̀ o ó tún wáyà o ó sì ká tùbọ̀ yóò máa túbù ẹ̀ mọ̀sẹ̀bọ̀ yìí nù. àwọn ìjọba kí bọ̀yá bù kọ́ ọ hanibu mùsùlùmí ni wọ́n lámúyà yàzẹ́bà bín mẹ́rin mùsùlùmí kò bá àwọn ṣẹbọ̀ yìí tó tún pé ìtú ayé àwọn ìtú pé bọ̀yá nù gàgà ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ni ó túmọ̀ pé nígbà tí ìgbẹ́ ní àsìkò ẹ̀bọ̀ nù ní ìpò ìbọ̀yá ti jó kékeré ní ẹ̀bọ̀ wà ní màlúṣà ọkùnrin àríyá rẹ̀ fún onímọ̀nà bá ti fún wọn mọ̀nà ní mọ̀nà gẹ́gẹ́gẹ́ tó ń dáwọn àfáà tí wọ́n sọ lórí àyà ni pé Ibrahim ń bá àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń bọ alkawaki tí wọ́n ń bọ òṣùpá tí wọ́n ń bọ ìràwọ̀ tí wọ́n ń bọ ọ̀wọ̀ ń bá wọn ṣe dìbẹ́tì ẹni ká máa bọ òṣùpá rẹ̀ ẹni ká máa lọ àwọn bọ òṣùpá náà wá wá ọlọ́run àbáyé lọ́wọ́ yìí náà àti ọjọ́ máa wá ṣeré ọba tí máa wọ̀ sáà máa sìn ọdún wáyá ọdún wá rí àwọn kọ́tà ìṣòro ọmọ ìyàwó àrẹ ẹ̀kọ́ ni ọdún wáyá sábà ìṣòro bọ́ ṣùgbá àbúrò àti ilé ẹgbẹ́ ká máa ṣeré ìlàfẹ́ làfẹ́ ní nǹkan eré ilé ìtòmí ìtò àgọ́lọ yẹn náà nǹkan ó tún ní ó tún wọ̀ eléyìí ò lè jọba àmà wa ó fi bí àsìkò òun tún dé tún bá wọn jòkó lẹ́gbẹ́ àbí olùwà padà dé pé gbọ́ àwọn kẹ́kẹ́ ń sìn yí ò ṣe máa ṣe é wá wí pé ìní ìwàjẹ́ àti ìwádìí yẹ nílẹ̀ rí ìfàtọ́rọ̀ sàmàwá àti wọ̀lá abd hanifa mùsùlùmí èmi ń tẹ̀pé ní òfin jẹ́ kí n máa ń sìn láti pilẹ̀ ìtẹ̀yìn ń sìn ọ̀nàmà tó dá mi tó dá sẹ́mà tó dá lẹ́lẹ̀ tí ń dágbó tí ń bẹ́ ń lẹ́ni tó ní ìyapa kúrò níbi ìtẹ̀yìn ń sìn lọ́sìn ìsìn táwọn èèyàn rẹ̀ ló bá a ṣe mùnà ọ̀ṣàlẹ̀ tó ní ohun tá a fẹ́ múlò ń bili pé nínú àwọn èèyàn debate tí Ibrahim alayisalaam ṣe tí ó bá wọn tí wọ́n ń jẹ́ abájáfíkàwàkẹ́ àwọn tí wọ́n ń sin ìràwọ̀ láàrin àwọn èèyàn ó bá wọn dìyàn ó dẹ̀ convince wọn beyond doubt pé ẹ̀ nídìí àti máa ìran debate mi tí Ibrahim tó ṣe alayisalaam ò ní wípé ó tún bá al-Malik tó tún bá òun náà jiyàn ó ẹ̀ ń gbéyẹ̀ lórí debate àní nígbà tó bí àmà ń debate nígbà mi nínú àwọn ẹ̀kọ́ debate ni pé kì í ṣe gbogbo kílèmù tí ẹni tó ń bá ń bá ṣe debate bá réèlì lọ́ọ̀lọ́ fẹ́ máa dúró láti láti defend ẹ̀ ìgbà mi bẹ̀ wàá dàkẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ láti ẹ̀rí bí lọ síbi tí ó lókè tí ọmọ mẹ́rin kan jí ẹ̀ríkà ẹ̀yìn ọ̀rẹ́ gbádùn ọ̀la ẹ̀mú gbádùn ọwọ́ rẹ̀ ṣùgbọ́n wàá defend gbádùn ọgbà ìpìlẹ̀ ẹni tí bẹ́ẹ̀ máa ṣe debate ó ní òun lè jiyàn òun sì lè pààyàn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí Ibrahim gbé wá ṣe ó wá lọ níkẹ́ lọ mú èèyàn méjì jáde ní túbú wọ́n pààyàn kan ní wọn sáfì òyìn eléyìí nǹkan o kò sì pààyàn eléyìí nǹkan o mo túlẹ̀ ó ná Ibrahim mọ̀ pé ìdílé yìí ṣe kọ́ná ń pè é pé yẹn ń yéèyàn yẹn ń díyàn wọ́n kò máa bẹ̀rẹ̀ mọ́ra ẹ̀jẹ̀ méṣà jíyàn kan yẹn àsìkò lọ ó tún wá mú bọ̀ọ̀n pẹ̀lú kò gbà lórí tó sọ yẹn ń pè àtàjà wò sí kí kákà kí á tẹ̀ ní pé kálọ́kálọ́ ní pọ́ǹtì kò ní pọ́ǹtì o láti ìgbàgbọ́ ní bẹ́ǹtì kára sí masala ni ẹ̀rọ olúwa lè láǹfààní àti gbìyàn abẹ́kọ̀ ó lè jíyàn ó sì lè yé èèyàn abẹ́kọ̀ good ó ti ní ròyìn inú àwọn èèyàn ọlọ́ọ̀bá náà ọlọ́run mi tó wá ní ròyìn tí wò lè níní kí ni ròyìn yẹn gbọ́dọ̀ bá mi lè ní kí sámà àbíkó lè ní kóòrùn tí máa ń yọ ní ibùyọ kọ́lọ̀ wọn ni kó má yọ ní ibùyọ má kó yọ ní ibùwọ̀ wọn náà ṣe bẹ́ẹ̀ ọlọ́dà tó mú ó yọ pàṣẹ gẹ́gẹ́ bí kọ́dọ̀ àmì wọ́nà ní kí òun yẹn má yọ má ní ìbò yọkọ́lọ yọ ní ìbò ó gbọdọ̀ sí gbòmì tó lágbára fàbú ìtàlẹ̀ rí kàfà báyìí lọ́wọ́ ẹ̀ ṣe bọ́ ọlọ́run bá bu dùn á ṣe ń tó ìdáwọ́ ọlọ́run bu wọn láàká pé ẹni tó máa ń bá jiyàn kíákíá àlùbáyà fún ọlọ́ tara ẹnìkan bẹ àfa àsùnfẹ́ ẹ máa ní kílẹ̀mù pé òun mọ kọ̀kọ̀ ṣé wọn fi ká àwọn ẹmẹ́lẹ́ àwọn tó mọ̀ kọ̀rọ̀ mọ̀ kọ́ Albani wa lóun fẹ́ bá ṣe debate òun fẹ́ ṣe debate lórí ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tí ẹlẹ́mà yẹn àwọn àjọ pàdé ara wọn àwọn àpàdé Albani wa ní fẹ́ bá ṣe debate ṣùgbọ́n mo ní májẹ̀mú kàkà tó bẹ̀rẹ̀ debate nítorí bá yẹn ṣe debate tí wọn nípa kẹsẹ̀ ní máa kọ̀kọ̀ abẹ́ ní máa I have a condition ọ̀dọ̀nà kí ni condition yẹn o ìwọ́tọ̀ ọ̀nà condition ọ̀ ní ọ̀rọ̀ kan nìyẹn kíákíá bá ẹ̀wọ̀ ẹ̀bọ̀. Àdìmọ́ Ahmed, wọ́n ní jọ́ka, wọ́n lọ bá àwọn ọ̀dọ́ fídíò àwọn tí wọ́n ń sọ dẹ̀sìn máa bú àwọn sàádà ìnábì, máa bá àwọn ará ilé ìnábì wọ́n sọ dẹ̀sìn, àwọn lọ bá wọn ṣe múná ọṣà ní jọ́ka. Àwọn lọ́wọ́ lọ, àwọn súnmọ́ ibi tí wọ́n ti fẹ́ bá wọn ṣe múná ọṣà, àwọn máa máa bọ́ bàtà méje máa kó lọ́wọ́, àwọn ọ̀dọ́ wọn. Àwọn ẹ̀bọ́ bàtà lẹ̀ pé ẹgbẹ̀rún ìbẹ̀rẹ̀ àwọn yòókù pọ̀ tí wọ́n sí ẹ má bínú wọn ti ìtàkọ́ láwọn ọmọ fúnjọ láyà nábì pé wọ́n máa ń jí bàtà kó wọ́n á lọ́mọ fi kún kú káwọn àjíjẹ mi kọ́ àwọn àwọn fúnjọ síláṣà nábì tí wọ́n fúnjọ wá síláṣà nábì ètò ìrọ̀kẹ́ ẹ̀sìn lórí ẹ̀sìn nìyẹn. so ẹni tí ó bá ṣe bèbè tó láwọn nǹkan tí ó gbà mọ́ra inú ẹ̀ ní àtàjáwòz àwọn nǹkan mi bẹ ọ́ àṣùm àti wípé ọ ti ni pé ó ń tọ̀ yẹn ní pọ́ǹtì ọlọ́run wá dúró pé ó gbọ́dọ̀ ní pọ́ìntì ọjọ́ ò lọ nẹ́gì nǹkan mi ṣe ó ní Ibrahim alayhi salam ṣe níbi tá a sọ ni pé Ibrahim alayhi salam kama qala Ibn Qayyim wa awwal man sanna ala al-ummati aw lil-ummati baba munazara al-mushrikin òun ló gbé báàbù ká máa bá wọn kèfèrí jiyàn alẹ̀ lórí ẹ̀sìn wa ahli al ká máa bá wọn tí ń bẹ lórí irọ́ jiyàn wa kasri hujjatihim ká wá tí ń jẹ́ àmọ́ ẹnu àmọ́ ẹ̀rí káfí kan àwọn tí wọ́n dúró tì fẹ́ẹ́ tẹ̀lé yìí. eléyìí ni àwọn nǹkan tá a lè ṣàlàyé fún wọn nínú dáwọ̀ Ibrahim alayhisalam náà nǹkan tá a tó rí bíi Ibrahim alayhisalam àyè tó fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ wọ̀ bá dàbí aham ó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ pẹ̀lú tawhid ẹ̀ bá àyè sọ fún wa àdìka ìtànàbíwá náà fún wa agbẹ̀kànábì wa àhúdù fún wa nígbà máa rẹ̀ kìtàkùn sẹ́nìkan nínú àwọn tá a ti kà yìí tí wọ́n fi nǹkan àmì ìbẹ̀rẹ̀ dáwà àrùtọ̀hìd ẹjí tàwíd tí táwọn èèyàn káwọn tí ń bẹ lábẹ́ yorùbá sí ìmọ̀ ọlọ́run tí wọ́n sì ní àwọn àgbà wọn sáwọn kéde kan tí àtàwọn bá ti fi kéde kan sọ́wọ́ ni fi sọ́wọ́ ni àbá ń tan orúkọ kan àwọn yìí ò ní ẹ̀kọ́ kọjú kó yí wọn kódà lẹ́yìn ẹlẹ́ ìdílé ìmọ̀ ṣàlàyé àwọn tó wọnú dunu àwọn ìbádìhùn síyàm káàkiri fún wọn ọ̀npìl tí wọ́n fi mọ bíbélì sí pé wọn ò gbọ́dọ̀ ṣe àwọn nǹkan yìí mọ́ sólé nǹkan nù tí a fẹ́ kọ́nu dáwà Ibrahim alayhi salaam ni nínú tá a ti láwọn kankan kan ni pé dáhàyà máa ń gbìyànjú pé má lọ má jẹni tí dáhàwà rí ó kàn lọ́wọ́ nígbà nìkan tí òwò rẹ̀ ẹ tá lè sọ pé lẹ́yìn kan wá òun la lè pè ní rẹ́píríkèétì lágbájá ní gbogbo bẹ́ẹ̀ náà sì lè máa ṣe dáhàwà ó sì fi ọkọ lágbájá Ibrahim alayhi salam ó rí bí rézì ìkànnú àwọn olùjọ́mọ lẹ́yìn rẹ̀ olùtẹ̀lé tóun náà padà wá dẹ́kun kọ́lọ́ ń sàánú rẹ̀ lójú àdébẹ̀lọ́rẹ̀ kẹra kọ́ni lóòótọ́ lóòótọ́ nǹkan ọmọ ọ̀nkù Ibrahim alayhi salam ni Ibrahim sì gbìyànjú lórí ẹ̀ lọ́ni kó ní ìdáyà ọgbà Islam ọ̀nà wa ó lè rí pé ó lè láǹfààní àti lè rán lọ sílùú mi ọlọ́run bá ní kíni kí lóòótọ́ lọ sí kíni kó lọ ṣe wá àti nígbòmí fàá mẹ́rin láwùrò lóòótọ́ wá gbàdà wá gbà fún Ibrahim alayhi salam lẹ́yìn ẹ̀kọ́ tó wá nímọ̀ nípa dáwà Ibrahim kan ọ̀kan rẹ̀ ìní muhajirun ila rabbi táwọn mìíràn ní ìdí àti ṣe ibi láṣẹ dá wà fáwọn tí ò tí ì mọ táwọn èèyàn máa bí kí n lọ sílùú mi tí a kàrà nípa ìṣẹ́lá ní ìgbà míì nínú àsìkò yìí ajá Allah subhanahu wa ta'ala anábọ̀ Ibrahim alayhis salam tí a sàrọ̀ ẹ̀rẹ̀ fún wa ní àná àti òní kọ́lọ̀ ń jẹ́ kí àlùbáríkà ìtẹ̀lé àwọn ànábì ọlọ́run gbọ́n wa ọlọ́run kó kà wá sọ́mọ lẹ́yìn wọn dáadáa ọlọ́run má jẹ́ kí a lè rí nǹkan míì tó wù Muhammad اجابه ابو عليه السلام هذا رسول الله صلى الله عليه وسلم محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله شيخنا خير الجزاء كي يلون بعض الصلاة واني الصلاة ده كي يلون بعض الشواني أمتاني هو الأمة الإسلامية أتباري يعني تيوني بيري تورين بطي أما مستاذ واشي أنا يعني إلوري مي وليك في أبي التكتير أبي أستاذ ó ń jọ bí n pé kò sí ìbéèrè lónìí. Aisha Alhaji Akura Khair, Subhanaka Allahumma wa bihamdik, Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله